ètò yín ètò wa Ògo Ìgbàlà sí ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkejì Ṣògorẹ́níkejì ooo alóhùn ni alára gbàyídá <laughs> bẹ bá ń sọ nípa apostoli ògo ìgbàlà yéyeye alóhùn ní ọlọ́rọ̀ àgbà yìí dá ṣògo rẹ ní kejì tó bá ń ṣògo ìgbàlà ohun nìkan ni mi ò ní láti fi kọrin olúwa ò dádì tó bá yẹ pé mo lọ mo orin kọrin yéè àwo mi á ti tó méje ṣùgbọ́n tí n bá lọ ṣe àwo lásìkò yìí ó máa skáàsì ń ta ó máa pọ̀ nulẹ̀ tuntun tuntun ni màmá gbọ́ lójoojúmọ́ tálejò bá dé irú tẹ́yìn bá bá mi lálejò sí máa ẹ bá mi mú késẹ̀tì kan wọ́n ní dádì tànà ńkọ́ ẹ bá ń plé ẹ̀ fún dádì. dádì lórí ibi táwọn bá ọ̀rọ̀ yìí bọ̀ gẹ́gẹ́ bí eré ìje sí ìjọba ọlọ́run a ti wà níbi ẹsẹ̀ kẹta ó sọ pé ṣáàrù ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀ kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín ó wá di ẹsẹ̀ kẹrin ibẹ̀ yẹn gan ni mò ń lọ. ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. ohun tí mò ń tẹ́lẹ̀ láti sọ fún yín ni wípé ẹnikẹ́ni tó bá ti kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé Jésù ti gba ìjọba ayé rẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀ ò ní ìtumọ̀ sí mọ́. Hmm. ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé mhm. ọmọ mi má ṣe aláìná ní ìbáwí Olúwa. ṣẹ́gbọ́n kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí. sórí hmm. yorùbá náà dáhùn wípé ọmọ wo ní ìwà tí bàbá kì í bá wí ọmọ tí wọn ò bá bá wí ó jẹ́ ọmọ àlè ṣùgbọ́n lónìí ara àwa tá a pera wa ní kìrìsìtẹ́nì tá à sáré ìjọba ọ̀run ọkọ òtítọ́ ó sì kọ ìbáwí ẹnikẹ́ni tí ó dé ìjọba ọ̀run yóò ṣetán láti fi ìfarabalẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìfaradà àti sùúrù láti súrege yìí. nítorí pé ẹni tí olúwa fẹ́ òní ń bá wí. ṣẹgbọ́ nítorí pé ọlọ́run fi ọ òun ló fi ń bá ọ wí. bọ́yọ̀ bọ́yọ̀ dẹ́sẹ̀ níbìkan kíyèsí á tan ìmọ́lẹ̀ rẹ̀ sí àwọn ènìyàn kan láti fún ọ ní ìdájọ́ láti fún ọ ní punishment. Hmm. ṣùgbọ́n lónìí wọ́n fẹ́ lómi punishment abẹ́ abẹ́ òfin ìyẹn ló máa wà tó fi máa lọ dákọ̀ sílẹ̀ abínú kó ń bẹ̀ pé kò yẹ kí wọ́n bá ń wí. Hmm. a sì máa na olúkúlùkù ọmọ tí ó bá gbà á. ṣùgbọ́n ọlọ́run máa ń bá ènìyàn wí nígbà míì wà ó lè fà ní bá ọ wí. Hmm. nígbà míì wà á gba ogun láàyè nínú ayé rẹ. láti ja ènìyàn. ẹ láti láti ṣe ọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá ti farabalẹ̀ nínú ẹ̀ tó kúò nínú ẹ̀ gbọ́ ìdánwò kì í ṣe ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ó dùgbà téèyàn bá tó ṣubú sínú ẹ̀ kó tó di ẹ̀ṣẹ̀. ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. ṣọgbọ́ ara àwọn ìmọ̀ràn tó fún wa nìyẹn ká máa ní sùúrù ní abẹ́ ìbáwí. ọlọ́run ń bá yín lò bí ọmọ ni. ṣọgbọ́ ọlọ́run ń bá wa lò gẹ́gẹ́ bí ọmọ. nítorí pé ọmọ wo ni ń bẹ tí baba kì í bá wí. sọ̀bọ̀ ọmọ wo ni mo ń bẹ tí baba kì í bá wí. ṣùgbọ́n bí ẹ̀yin bá sì wà láìsí ìbáwí. bàbá wà láìsí ìbáwí. nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín. sọ̀bọ̀ nínú èyí tá a ti jẹ́ alábàápín. ǹjẹ́ ọmọ àlè yìí. kí ni wọ́n ń pè ní ọmọ àlè bastard. bastard kí ni à ń pè ní ọmọ àlè. bíbélì ló sọ bẹ́ẹ̀ o. gbọ́ kí ni à ń pè ní ọmọ àlè. ẹsẹ̀ kẹjọ. gbọ́ kí ni à ń pè ní ọmọ àlè bastard. ènìyàn tí ò nípinnu. gbọ́ ènìyàn tí ń sá. tí ò fẹ́ gba ìbáwí ọlọ́run tí ò fẹ́ gba ìtọ́ni ọlọ́run bíbélì pè ní ọmọ àlè. Hmm. ọmọ àlè. ọ̀rọ̀ ńlá ni o tó bá pèèyàn lọ́mọ àlè á bínú o. Ah, ọmọ àlè. Ah, pé ọkàn bá pè mí lọ́mọ àlè ń sìn dáàdì máa yarí o ọmọ àlè ọmọ àlè ah ọmọ àlè bastard. sori ah hmm. mo ń bi ọlẹ́rẹ̀ lónìí ṣé ọmọ ọlọ́run ní àbọ̀ máa lè tó o bá jí ọmọ àlè níbẹ̀ yẹn ojú pẹ̀jì pé ìwọ ni àkọ́bí èṣù. ó ti ẹ̀ wá parí ẹ̀ ó ní ṣùgbọ́n bí ẹ̀yin bá wà láìsí ìbáwí. nínú gbogbo èyí tí ẹ̀yin tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín. yes. ǹjẹ́ ọmọ àlè ni yín ẹ̀ kì í ṣe ọmọ. Ọlọ́run. Ah. ṣùgbọ́n ọmọ èṣù lẹ́yìn tí wọ́n bá pè ní ọmọ àlè. ọmọ èṣù. mi má ṣe mí lọ́mọ àlè. ṣùgbọ́n ọmọ èṣù ni ẹ. ọmọ èṣù náà ń pè ní ọmọ àlè. ohun tó wá máa ń dùn mí jù. olúwa. tí ọlọ́run mi fún àwọn kan ní grace ó máa ń dùn mí gan. ó ní èèyàn ọba àti máa dẹ́sẹ̀ bọ̀ kó kú díẹ̀ kẹ́mi rẹ̀ fẹ́ bọ̀ kó wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọlọ́run kó wá ronú kú àgbà kó ní repentance. ó ní àní béèrè yẹn mọ́ àádáríjì. ló fi sọ wípé èmi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kí o ṣe kí ni kí o ronú kúrẹ̀dà kí o sì yé hmm. gbọ́ gbogbo ìbànújẹ́ tó lè ní ní àkókò yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dà ní àkókò yìí ó sì lórí ọ̀fẹ́ tó lọ́run fi lè ra àgbà rẹ padà ó ti bí ìyànbá sì ṣe rere lọ tó bá kú ọ̀sẹ̀ kan tàbí tó bá yí padà ó láàrin láti gbogbo rere tó ti sí mọ́. bẹ́ẹ̀ ni o ìwé ìzìkẹ́ sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ yàn kan bá ń ṣe rere tipẹ́ ó níjọ́ tó bá sọ pé òun ò ṣe rere mọ́ ó ní àgbàgbé gbogbo rẹ̀ ó ní búburú tó bẹ̀rẹ̀ sí í ṣe yẹn. òun ni wọ́n ṣe ìdájọ́ rẹ̀. Ezekiel twenty five ló sọ bẹ́ẹ̀ ó ní òun náà máa bẹ̀rẹ̀ sí ní. ẹ jọ̀ọ́ eré ìje ìjọba ọ̀run hmm. tá a gbé kawájú wa yìí a ní ayọ̀ pàtàkì tá a fẹ́ gbà ń bẹ̀ hmm. nítorí pé hmm. ọ̀run àpáàdì àti ọ̀run rere opposite side ló wà láṣìírí àwọn ẹgbọ́n. Efu ti násàrù ṣe àpẹẹrẹ. bíbélì pé ńgbà tí násàrù kú kò rí ààyè kò rí ààyè tó lè jókòó sí ní o ṣùgbọ́n ọ̀rọ̀gún sí ó kan abrahamu ọlọ́run wa rí lọ́ọ̀gán tí ń gbádùn ó jẹ́ jẹ́ pé ó kan àyà abrahamu lọ́wọ́ àtó ti ń gbádùn wọ́n kíyèsí o wa bẹ̀ẹ́ dakunjo torí ọlọ́run mo ní ọmọ márùn bá mi bá mi lọ sí nàìjíríà bá mi lọ sí nàìjíríà lọ bá mi tó bá ọmọ mi. ṣùgbọ́n kò fọkàn omi kò fi sí lẹ́nu o mọ̀ pé ọlọ́rọ̀ yẹn ọrùn náà nẹ́sàrù iṣẹ́ láyé ó tún fẹ́ ràn lọ́rùn ṣùgbọ́n ọlọ́run ò gbà wá kíyèsí ó wu nẹ́sàrù láti fi ìka rẹ̀ kan omi kó fi sí lẹ́nu ṣùgbọ́n ọ̀gùn kan ń ní àárín wọn tí ò lè jẹ́ kó kọjá so ọgbọ́n máa wà láàrin ìjọba ọ̀run rere àti ìjọba ọ̀run búburú gbọ́ wọ́n máa fèsì ara wọn ni àwọn tí ń joró wọ́n máa rí àwọn tí ń gbádùn àwọn tí ń gbádùn wọ́n máa rí àwọn tí ń joró ṣùgbọ́n kò ní sáǹfààní àtòrí ọ̀fẹ́ láti kọjá síbi tí wọ́n. ẹni ẹ bá mi fún àwọn ènìyàn ládùúwà. ẹ jẹ́ ká gbàdúrà bàbá tí ń bẹ ní ọ̀run. kábíyèsí. akọ́dúpẹ́ pé ó fún wa lóore ọ̀fẹ́ ọ̀rọ̀ yìí láti gbọ́ ní àkókò yìí láti pè á sí àwọn àkíyèsí nítorí pé ìjọba ọ̀run tá à ń lépa yìí eré ìtẹ́sí ìjọba ọ̀run yìí kìí ṣe tíyàwó àtọkọ ọjọrin kìí ṣe tíyàwó àtọmọ ọjọrin gbọ́ àníjọrin nítorí pé ìwà wa yàtọ̀ síra wọn ìwọ oníkálukú oní ọ́fíìsì rẹ̀ èjì rẹ̀ orí ọ̀fẹ́ táàfìríra wa táàfì ló ṣe àwọn àtúnṣe nínú ayé wa ní àkókò yìí kọ́lọ́run ó yọ̀ǹda fún wa gbọ́ èmi àti rẹ̀ àní jẹ́ adọ́run mòótọ́ hmm. ọ̀run kò ṣe àníyè ọ̀run kò bá ní pàdé ilé iṣẹ́ yìí wọ́n gbàdúrà fún ọmọ lọ sókè láàrin àwọn agbóhùnfáfẹ́gbẹ́ ẹ wà tayọ gbogbo ẹ̀yin dẹ́nṣẹ́ ní ọ́ndà rẹ̀ wọn ní àkókò yìí ọ̀rọ̀ fàyè gbẹ̀yìn náà ẹ̀ẹ́dẹ̀ tóbi ẹ̀ ní sọ̀yọ́bọ̀ rúnù ọkàn yóò balẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe di pé mo gbàdúrà orúkọ jésù kristu olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé o bàbá wa lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí ni a fi ń kí yín wípé ẹ ṣé púpọ̀ tí a pè yín tí ẹ sì jẹ́ wa ẹ wo láìpẹ́ ẹ tún máa rí bàbá ọ̀rọ̀ ìjọba ọ̀run la mú wá yìí nítorí pé bí ènìyàn ò bá yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti rí ire àbí láti rí ìdáhùn àdúrà gbà kò kí ń rọrùn o ṣùgbọ́n kí wọ́n lè rí kí á lè rí ìdáhùn àdúrà gbà torí pé tó bá yá lẹ́yìn eléyìí nígbà tí bá máa pè wọ́n wá àwọn àkórí ńláńlá tí a máa lè gbàdúrà lé lórí ni màá tún máa pè wọ́n wá fún mo dúpẹ́ púpọ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí ó kàn sí mi lórí àwọn ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi màá mọ bí ẹ ṣe máa dọ́dọ̀ wọn lórúkọ jésù iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ sà. ẹ wo adúpẹ́ púpọ̀ lọ gbogbo àwọn ènìyàn tí a jọ parapọ̀ lónìí tí a jọ mú eléyìí wá sí ojú ìwòran yín ẹni tó jẹ́ ayàwòrán mi láàárọ̀ yìí náà ni ọ̀gbẹ́ni owóẹ̀yẹ joshua nígbàtí ọ̀gá mi tí ó jẹ́ olùdarí àti olóòtú fún ni ọ̀gbẹ́ni bísí olúkòsì Ah, Samuel Ayédè ló gbohùn mi sílẹ̀ Dorcas ń bẹ nínú ilé bẹ́ẹ̀ náà ni Wúrà Gold ń bẹ nínú ilé àwọn náà ni wọ́n ṣe wá lóge tí ojú wa tí o fi ṣe wò wọn mi ń bẹ lókè níbi tó ti ń ṣe òfin tó tó rẹ̀ Ṣogorenikeji ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun mo lọ sí Òde Ẹ̀dùn Àbọ̀n mo lọ sílé ìjóge olórin ni yín tàbí wòlíì ni yín ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú mi ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight four four four eight one bá aṣọ alága àdúró tàbí alága àjọpọ̀ mc tó dágájá fún àwọn ètí ẹkùn ṣògbóró ẹnì kejì ẹ̀jẹ̀ kájọ sọ̀rọ̀ pọ̀ títí tó fi máa dìgbà míì táwọn máa fi rí àti àánú táwọn máa fi pàdé lórí akọ̀tún ètò yín ètò wa Ògo Ìgbàlà pẹ̀lú èmi ọmọ yín ṣògbóró ẹnì kejì àpòstò orí tẹlifíṣàn Orísun ẹ má yí kúrò níbẹ̀ o Orísun làgbà Orísun lọ̀gá Orísun ni bàbá ṣògbóró ẹnì kejì ń dágbére wípé ó